mi lọ bí tẹ́nìkan ò lọ rí ìgbéraga iná tí ẹ pọ̀ ju bàbá mẹ́. ee bàbá mẹ́ ooo bàbá mẹ́ ẹni lọ bí tẹ́nìkan ò lọ rí ìgbéraga iná tí ẹ pọ̀ ju bàbá mẹ́. báyé bá ń yẹ ni ká máa ṣọ́ra bí bàbá ń yẹ ni ká máa ṣọ́ra ìgbà kan lọ ìgbà kan bọ̀ ṣàlàyé alágẹmọ tó yọ́kẹ́lẹ́ ikú ń pa belédàsẹ ọpọlọ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ olówó ṣòun gbogbo. pọ̀ pariwo máa kọ́ ṣe mú ẹ lórí wàá sáré kọ́ ṣe mú ẹ lórí wàá sáré kọ́ ṣe mú ẹ lórí sojú ẹ tí wọn sáré gbọ́ wọn ìjà wa kan tó wọn. ẹ wo ẹ jẹ́ bá wọn kí sáré bákàrà ẹ síbẹ̀ yẹn fún yẹn máa ń bẹ̀rẹ̀. olúwo láàbò olódàkọ mi yé ṣe àná olúwo láàbò láti ọkọ mi. èmi ò sọ fún yín lákúdágbẹ mi wá. Mo gbẹgbẹ ẹ̀! ẹ mọ bó ṣe náà ẹ mọ bó ṣe náà. Ẹ wá pàbíyàn. Yé yé yé yé. Inú mẹ́sàn-án kan ni. Ṣé ìsọfún ẹ̀ ṣe bí ìlú fi kára? Yé yé yé.

All right. A ò jèrè ahun, ahun ò jèrè ara rẹ̀, ìgbẹ̀yìn lọ́dọ̀ ló kù àdá bàbá olówó. Bàbá olówó kò má tóbi bàbá olówó. Ọ̀rọ̀ ló jókòó síbẹ̀ tó sunkún yẹn náà. Ok lẹ́ka lọ mú káyọ̀ fẹ́ mọ nǹkan tó yìí ń ṣe lè fi wíwá tún jàkàlà láti tún já ìwà yẹn náà. All right, that's good, sir. kí ló ṣẹlẹ̀ yẹn alákàrà. Máa lé ní àwọn àbọ̀sẹ̀ wọn yìí báyìí wọ́n gbogbo gbá mi nù wọ́n gbogbo ẹ̀wà mi wọ́n gbogbo ẹ̀dá mi ìṣẹ́wọ́ mi rò Kí ló ṣe fáwọn kí ló fa ìjà kí ló fa àwọ̀ àtàwọn eré àbọ̀ ìpò tó ń dà àkàrà nù. Irọ́ mi ò bú yà wọ̀ mi ò bú yà wọ̀. Oh wọ́n sọ wípé kí lẹ ṣe fún wọn tó fi dàkàrà nù kí ló ṣẹlẹ̀ gangan. ẹ àwọn ìdábò ìsàwọ̀ náà wà kódà gan mọ́mọ́ kan nínú wọn ìkan wà nínú wọn ìkan tẹ̀lé olówó lọ́gbọ́n nínú àwọn area boys tó wà yẹn dà gbogbo ọjà mi nù. so chief olówó lọ́gbọ́n rán àwọn boys wá bí láti scatter bí láti dá gbogbo kàkàrà nù. ó ẹ mi ò búyà wọn mi búyà wọn èmi kọ́ ni mo búyà wọn èmi kọ́ ni mo búyà wọn. ẹ ẹ ok sọ fún pé tó bá dìrọ̀lẹ́ wàá bá mi ní àrùn um, wọ́n ní tó bá ti di ní ìrọ̀lẹ́ kẹ́ wá bá wọn nílé. wọ́n ní tó bá ti di ní ìrọ̀lẹ́ kẹ́ wá bá wọn nílé. ọlọ́run máa fún yín lówó tẹ́ máa fi ra àwọn nǹkan míì. àwọn. ẹ ẹ wọ́n máa fún yín ní owó ẹ máa fi ra gbogbo ohun tí wọ́n dànù ẹ máa ra padà. owó ah, ẹ ṣe tó ẹ ṣe tó ẹ ṣe tó akọ̀nìkan wá rákàrà àbí àbí five thousand ká fi mú gàrí tẹ́lẹ̀ adébíyà àdẹ̀tún bá kàrà. bùdùpẹ́ mi dákàrà lé ni mi ìdáhùn jẹ́ dákàrà lé ni wọ́n náà jẹ́ kí tájà lé. àtúwájú ìrọ̀lẹ́ kó bá mi lẹ́. <laughs> báyé ni ká máa fura ìgbà wo ló bí òréré ẹnìkan ló lé ayé pọ̀ bàbá mẹ́. ẹni ló bí tẹ́nìkan lọ rí ìgbéraga ìrántí ẹ̀pọ̀ ju bàbá mẹ́ ee eh, bàbá mẹ́ ooo oh, bàbá mẹ́ ẹni lọ bí tẹnìkan ò lọ rí ìgbéraga yìí máa tiẹ̀ pọ̀ ju bàbá mẹ́. báyìí wà ẹ rọra ẹ kú kalẹ̀. mo ní kí n wá pàkíyèsí yín sí nǹkan kan pé bóyá ẹ̀rẹ̀mọ́ ń ṣàkíyèsí mi owó tí ó ti ṣe díẹ̀ tẹ́ fún wa ní owó oúnjẹ mo sọ pé kébi mo bá pààyàn pé mo pọ́n mọ́ sọ pé ebi wọnú kí ọ̀ràn mi wò mọ́nú ti ń fagin ní wá sọ fún un ẹ sọ̀rọ̀. Hmm. ọkọ mi olówó orí mi àdìsẹ́ mi nìkan ṣoṣo ọkọ mi kí lè fẹ́ jẹ torí èmi ti dáná o as a matter of fact oúnjẹ oríṣi mẹ́ta ni mo sè kẹ́kọ̀ọ́ wá sọ fún mi tí ẹ bá fẹ́ bẹ̀ kí n dẹ̀ díṣẹ̀ fún yín ṣe mọ̀ pé nǹkan yìí nǹkan mi ni yàtọ̀ sí nǹkan yìí nǹkan wa ni èmi dẹ̀ mọ̀ pé èmi ni mo ní ẹ̀yìn lẹ́yìn èmi so nǹkan tẹ bá fẹ́ jẹ ní kẹsàn-án fún mi. Hmm. Hmm. Hmm àbí kí n máa bọ̀ kí wá ló jẹ́. ara mi ò lè sè. ẹ ò bẹ ṣe ṣe ààyè. gbogbo ilé ìtẹ̀sẹ̀ iná máa ń fa sort of blood ni. sort of blood kan ló ń bọ́ sí. ẹyin pàǹtì àti búlọ́ọ̀dù. Ah! láìsí pé fẹ́ páàkì mọ́tò pa lọ. Ah, ah, ọmọ dìde dìde dìde. kò wá tán bí bàbá olówó bàbá olówó kò wá tán bí gbẹ̀yìn lọ́nà ló kù wá dá olówó. a ò jèrè ahun ahun ò ara rẹ̀ ìgbẹ̀yìn lọ́dọ̀ ló kù wá dá olówó kò yẹ wá sí mọ́ kò wá tán bí kò yẹ wá sí mọ́ kò wá tán bí ìgbẹ̀yìn lọ́dọ̀ ló kù àdá bàbá olówó. ó mọ nǹkan tó máa ṣe you wait for me. ìyẹn fún sir. okay right. if you know I have money. ṣìkìṣìkì máa mi owó dé ṣìkìṣìkì máa mi aládé ó lè gbé ó lè gbà àwa kì í ṣe lùzà o bàbá mẹ́ olówó ló gbọ́n or what is that your name ìwọ́n azùn pé wọ́n lówó o wá kó àwọn bọ́ìsì ẹ ẹ gbé àkàrà lákàrà ẹ̀yin lọ dànù ẹ wá da woman yẹn sí o oh god see i am here to warn you pé next time tó bá tún ṣe rubbish yẹn màá jẹ́ kó mọ̀ pé òlówó màá fi owó màá fi bá ẹ jà you will know i came from america and i have money òun fẹ́ sọ fún ẹ nìyẹn. bàbá mi ò wá wọ́ọ̀nù mi èmi ṣe rubbish. yẹ òun ṣe rubbish wo i'm not here to dialogue with you mo kàn wá wọ̀n ní ẹni. bàbá mi ooo oh, bàbá mi ẹni ló tẹ́nìkan ò lọ rí ìgbéraga yìí máa tiẹ̀ pọ̀ ju bàbá mi. ó oh, bàbá mẹ́ ẹni lọ bí tẹ́nìkan ò lọ rí ìgbéraga yìí ju bàbá mẹ́. nǹkan máa ti ṣe mí kẹ́ bàbá one thousand lójú mi last month. Ah! tíyà ńlá bá máa gbé ní sálẹ̀ kékeré á máa gorí èèyàn ni. lọ́wọ́ ṣe báyìí ló fẹ́ kẹ́ báyìí èmi wọ́n kan dá mi lójú ẹni àdánwò bá ń di ìsẹ̀ ń ó lè di january kò dìde tèmi ò tiẹ̀ dìde january àwọn ilé náà wọ́n mọ̀ọ́kì mi ẹ ẹ lọ́wọ́ orí mi ṣé máa jẹ àṣàrò oúnjẹ mẹ́ta mo prepare ilé náà ti mọ́gà mọ́gà padà dé èmi lẹ́ ń tàn ẹ má wọlé ẹ jẹ́ kó yẹ padà dé mẹ́ta ni máa fẹ́ wọlé máa dẹ́yìn máa lé dànù èmi. yóò ti sá mọ́ mi lórí báyìí mo yọ ohun ẹ̀wọ̀ inú ẹ̀ ṣe ló tì kì í sá pépà mo ń yẹ ohun ẹ̀wọ̀ ẹ̀ ìmìláyé ni. ayé bàbá mi oríire ìpẹ́ kanyàn àbí èmi àpẹ̀lú rẹ̀ kọ́ tájọmọ̀ jẹ dùdú àtàkàrà káàkiri. èyàn pẹ́ sóríire àti sóríire ẹ̀dá láyé kékeré báyìí ni bàbá mi àwa làwa dẹni tí ń jòkó tí mo máa kẹjá sí àbí jack mullet àbí kí náà kọ sílé ṣé bẹ́ẹ̀yàn máa ṣe sáré lówó nù sá. <laughs> Michael Jackson ni wọ́n rí o ò rí pé Suzy ń bínú ni Suzy ń bínú náà. Ah, ah, èmi ò tiẹ̀ mọ̀ pé Suzy ìwà kí ló ṣe ọ̀tọ̀ ń bínú ọ̀sáyé ni. ẹ má dá wọn lóhùn mi ṣe ní bínú àtijọ́jọ́ tí mo ti sọ fún mi pé mo fẹ́ ṣe birthday. ẹ ṣé ọ ti ṣe birthday kọjá ni àbíjọ́ wo ni birthday ẹ. next week ni birthday mi náà. kí ni màá ṣe ọ báyìí nísìn ṣé ìwé ìgbọ́ tán máa ń sọ pé kọ́mísùn àti kọ́mísùn ní birthday tó ń bínú sí èmi rò pé ọ ti ṣe kọjá ni kí ni mo kọ̀rẹ́ tiẹ̀ fún ọ ní nǹkan tó yẹ pé O yá kí ló fẹ́ owó yìí wà ń lé <laughs> n gbọ́ kí lọ fẹ́. Eh, ọjọ́ birthday mi papa ni mo fẹ́ kó wá play fún mi. papa ah, ah, alájà àkàndé òbésèré nù ológbòjò wà ah, bàbá ṣé wo ọmọ òbésèré mọ ni. ọmọ rápálá mo rántí nígbà táwa wà lamẹ́ríkà tí ọmọ rápálá wà pè ní Las Vegas fẹ́ẹ̀sì báyìí ládúró tí èrò ti pọ̀ ju àráyè wọlé. kí ló dé wọ́n mọ̀yàn sí mẹ́tẹ́ ìgbà yìí. èrò ti pọ̀ jọ fẹ́ wo bàbá ni. èrò gbúdọ̀ pọ̀ <laughs> èrò gbúdọ̀ pọ̀ bọ̀ nínú wa ṣe kó fẹ́ ọmọ rápálá yìí kò sí irú ọ̀la pápá fẹ́ gbà àwọn pè èmi máa pe aláàjì aláàjì dẹ̀ máa débí in fact olóyin mélòó ló fẹ́ màá polóyin mẹ́ta fún ẹ. no no mi ì papa nìkan ni mo fẹ́ kó wá play fún mi lọ́jọ́ bẹ́ẹ̀ tèmi àwọn nìkan ni mo fẹ́ ibù gan-an kọ́kọ̀rọ̀ ajókòó gan kọ́ máa kọ́ sí kọ́kọ̀rọ̀ máa kọrin ẹ̀ sí mi létí nìkan àwọn nìkan ni mo fẹ́. sátán. wà wà èyí sì lè ṣe olóyin etí lè wà owó mi sí. ìwọ ló tún sọ̀rọ̀ báyìí ṣé kò sí ńlẹ̀ ni. ó wà lẹ̀ ó wà lẹ̀ mo mo pé. ṣé nítorí o kọ́ àmọ̀ ṣé nítorí o ti tán báyìí. ìwọ náà impress mi. Ah, ah, ah. kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣe ẹ́ farabalẹ̀ àbó òun náà tún máa bínú. ọ̀hún kí tún ni òun tiẹ̀ dákun ṣé bẹ́ẹ̀ dè ni wọ́n náà fẹ́ ṣe ni àbọ̀ fẹ́ ṣe kó mọ́. everything gbogbo ẹ̀ papọ̀ ọ̀dà ah, á tún wá jọ lójú <laughs> torówó ń bẹ ń lẹ̀ sọ́rí ọ̀nà tá a gbà jọ̀wọ́ lójú ni pé tó bá díjọ́ bẹ́ẹ̀ de tiẹ̀ á wà gbé ọ lọ Ṣakí tá a bá gbé ọ lọ Ṣakí báyìí ọkọ̀ọ̀kọ̀ lọ jáyé kọ́ jẹ́ràn ọ̀gbẹ́ tó bá di láàárọ̀ báyìí à ń lo odò olú ọ̀n swimming pool bo sọmọ pọ́nmi swimming pool wọn kan síbẹ̀ ni àbómi odò wọn sàn á wà wẹ̀ látàárọ̀ dalẹ̀ à ń kó mẹ́bẹ̀ á ti ọmọ yàrá kan ni a wà lọ sí ọ̀dọ̀ alágbádá a wà lọ kó gbó rẹ́kọ̀dù barista ọ wà máa jó àrùn aṣọ fún ọ ni o aṣọ òkè ọ wà jó rẹ́kọ̀dù barista ọ jó fújì gàdé ọ jó fújì gbogbo ẹ gbogbo ẹ gbogbo fújì tó wà láyé ọ jó gbogbo ẹ <laughs> kíni kíni sẹyọ lọ́jọ́ ẹ̀rẹ́ yọ ọmọ yìí gan kíni máa ṣe yín <laughs> ó ní bíkè ló ń fẹ́ bíkè wà. <laughs> What the fuck you say? Àlọ́rí burúkú ìyá ti ẹni mo bẹ́ wí ni. Sọ́rí àdìsá. Tó gbogbo bíi ló wá náwó sí tó ń náwó yànfùyànfù tó ń jẹ síkì tó ń mutí tó ń ṣe bí olórí burúkú wáyé máa bàjẹ́ ni. What the fuck you say? Àbí pẹ̀lẹ́ ní ẹni mo ní mi bẹ́ I'm not talking to you. Ṣé mo bá tiẹ̀ wá ni? Please stay out of this matter. This is my wife but she's supposed to be an housewife. An housewife stay in the house. Exactly. And you are the wife of this place. They are supposed to be here. Exactly ṣèbí ṣèmi ò tọ́jú ẹ ni àbí ṣèbí wọn ló ní pé èmi olórí burúkú kí n máa kà láwọn olórí burúkú then i'm hanging out with olórí burúkú ní olórí burúkú. ẹ̀rọ dẹ̀ bó ṣe rí ẹ̀rí bí wo mi ò ṣáà kó tẹ́bi ni pé owó oúnjẹ mi òun ni mo wá gbà. mo mọ̀ pé problem ẹ̀ náà owó ni pa èlò ló kù nílẹ̀ ńbẹ yẹn. hundred thousand naira ló wà níbẹ̀ sá. ok ẹ yà gbọ́dọ̀ tààrà fún balọ̀ lébè let's have fun. èmi hundred thousand ayé mi bàjẹ́ ni èmi ọlọ́run ò ní jẹ́ ọ̀fẹ́ ah, mi ò fẹ́ ọlọ́tàṣà kọ́kọ́ fúnra mi kọ́ pé. Eh, madam ẹ jù ẹ máa ní sùúrù ẹ máa gbà. àbọ̀ wèrè ní ẹni kí ló ti gbọ́ àti sọ̀rọ̀ bí fúnra ó jẹ ni. what the fuck is she saying? ẹ wo àníkẹ́ má dà sí just stay out of this matter. ṣé mo lè lè ní ṣé mo bẹ́ẹ̀ wí ni. Ah, owó náà ṣe ni owó kì í ṣe problem oya ma before you get to the gate you get an alert. yéé mi kẹ́ ẹ̀mí ìdìbò akú sílẹ̀ yìí ní ọlọ́run kọ́kọ́ o ah, èmi hẹ́ẹ̀mù madam good afternoon. Ah, good afternoon, ma. Um, my name is Itora. Okay. I'm personal assistant, About me. Oh, I think I've heard that name before. Ejo Ewole Ejo wọlé, Thank you. Ah. Oh, ẹ jọ̀ọ́, kí la ṣe fún. Um, a large book a condo, Akande for sure. Wow. Okay, that's nice. And very important thing. A fẹ́ elégbè àbí band wọn, any of his band a fẹ́ wọn. We want him alone. Ẹ jọ ìyẹn strange gan. Àwọn nìkan lẹ fẹ́. Bí ọ̀gá mi ṣe fẹ́ nìyẹn. And ẹ ní láti béèrè why you just name your price. Oh, okay. Um, ṣé Èkó lẹ ti fẹ́ ṣe ni àbí outside Lagos? Of course Lagos. No, oh, because um, tó wáá pé Èkó ni two million la máa ń gbà. Tó wáá pé outside Lagos ni. Um, Come on, that's another charge entirely. So, we need for Shima. Look at you. My boss was paying 3 million naira for the eh? show. And sorrow 2 million naira. Wow. 3 million naira. And your conscience can't affect from No band. Okay. Ah, that's a good one. Um, <clears throat> eh, ẹ jọ̀ọ́ máa ní láti gba details yín. Okay. Um, time wo ni wọ́n lè fẹ́ ṣe show yẹn gangan? Um, GRA. Ṣẹ̀dá. báyé bá ń yẹ ni ká máa ṣọ́ra bígbà bá ń yẹ ni ká máa ṣọ́ra ìgbà kan lọ ìgbà kan bọ̀ ṣàlàyé alágẹ̀mọ́ tó yọ́kẹ́lẹ́ ikú pa bèrè dàsẹ ọpọlọ tó ń jọra ẹ mọ́lẹ̀ olówó ṣòwò kò sọ ìyá ni ó jọ tálíkà ẹ máa rántí pé ayé yìí ò lọ bí ọ̀pá ìbọn. Yeah, my name lọ again ọba ìbọn ayé yìí Thank you very much. Oh ayé yìí ò lọ bí ọba ìbọn ayé yìí ò lọ Angela. ẹ̀ka ọ̀sán. wà á kú iṣẹ́. mo rí ọmọbìnrin kan tó jáde ń sìn ṣé ó oh yes ara àwọn client wa ni. wọ́n gbéṣẹ́ wa ni ó sọ wípé láti ọ̀dọ̀ bàbá mi. bàbá mi. bẹ́ẹ̀ ni sà. Ah, máa tún máa ń náwó gan yẹn nìyẹn. Ah, àwọn yẹn ò múná tó gbọ́ iyì owó nìyẹn. bẹ́ẹ̀ ni sà. Ah, in fact ọ̀gá ní three million àwọn máa san láàrin èkó. three million naira láàrin èkó. bẹ́ẹ̀ ni sà. good deal ni charges wa gangan láàrin èkó two million ni. tí mo lè sọ pé two million là ń gbà ó ní three million làwọn máa san ah, but ọ̀gá nǹkan kan tó tó fẹ́ fọ́n ni tó strange sí mi wọ́n ní pé ẹ̀yin nìkan làwọn fẹ́. èmi nìkan ṣoṣo. pé wọ́n fẹ́ báǹdì yín. kò fọlọ́mẹlẹ kò fóníṣẹ́ kẹrẹ kò fóní gángan. ọ̀gá ìwọ bó ṣe ń fọ́nì sí ló fọ́nì sẹ́mi náà. kò fẹ́ légbè. Ah, <laughs> alọ́gà ẹ ó yà mí náà lẹ́nu sá. ẹ̀yin wa ti ń dáa kẹ́. <laughs> ṣé kìí ṣe kó bí ó ní kẹ fún omi lọ orí ẹ̀ ṣe dí ìṣà. Ah, èmi ò yà ah, sọ pé three million three million two million ó ní à three million làwọn máa sọ ah, ọ̀gá yẹn náà dà. but obìnrin lẹni tó wà yìí tó bá jẹ́ pọ̀kùnrin nísìnyí àní bóyá àtíkè tó máa ń lò tó jẹ́ nìyẹn. Oh ọ̀gá ti dé rárá ẹ̀wọ̀n díì ti wà lélẹ̀ owó ti wà ní. láàrin èkó tó pé owó wa ju two million lọ òun wá sọ di three owó tí wá ní. owó wá ní sọ. ga wẹ ọpẹ́ ní fọlọ. ọ̀rẹ́. mo ló wá gbà ọ láti jọ ìta àti ẹ̀rí ẹ̀. ìjà ayé ò ní gbé wa sánlẹ̀ akànnì ká tún ja síbi ja sóhun náà ni bí gbogbo ẹ̀ ti ń lọ. torí mò ń wọ́ndà nísìnyí tí owó ti wà ó dẹ̀ yẹ kí a jọ máa wà ẹ̀yin náà ń try fún mi gbà yẹn ọ̀rẹ́ tiẹ̀ débí tó wá ń sọ pé èèyàn kan ń lo ice kí èèyàn kan mo dẹ̀ sọ fún pé mẹ́ẹ́ kó wá kó gbogbo at long as pé gbogbo ẹ̀ máa jẹ́ kó máa bọ́ sójú ẹ̀. ẹ ohun tó kàn ṣẹlẹ̀ ni pé hmm, kò sígbà tá a fi tí adáṣọ tá a fi rí bí ara gbé àbí ogun tó yẹ bá bẹ́ẹ̀ ṣe nísìn kẹsì náà ní kí gbogbo ẹ lọ mo tiẹ̀ wá láìkí aṣọ tó wọ̀ yìí láìkí aṣọ yìí ah, iṣẹ́ tí wọ́n tiẹ̀ kó sí yìí dáa gan-an. lẹ́bù ti ṣéǹgì ìwọ̀n kó yàtọ̀ sígbà tá à ń wọ eléyìí tí ò bá kan tán. kó sẹ́ sí ọrùn aṣọ náà dájú. ẹ máa rántí pé ayé yìí ò lọ bí ọ̀pá ìbọn. ayé yìí ò lọ bí ọ̀pá ìbọn. ayé yìí ò lọ bí ọ̀pá ìbọn. ayé yìí ò lọ. tó bẹ̀ ó tó kan ràn ó tó kan ràn ní two hundred thousand. Eh, a kò ń gbé culture wa nígbà yẹn náà jáde náà ni. kínkù kò dùn. tó o kí ni arábàtà. ẹ pẹ̀lẹ́ kùsà. ẹ pẹ̀lẹ́ ẹ pa lẹ́pẹ́ yà. Eh, pa mi nìyẹn àní level ti change mo ní bodyguards náà mo ní pa. alábàkúbà mo ti rí bẹ́ẹ̀ mo ti rí bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀ mo rí gbówó pọ̀ rẹpẹtẹ ní kọ́lọ́wọ́n ṣàánú wa. ìwọ báwo ló sọ pé o ṣe náwó. ní ìjẹta a fún ìyá alákàrà ní another fifty thousand naira alájà kafilat a fún wọn ní two hundred thousand naira and uh, bàbá tó wá bá yín pé òun fẹ́ ṣe wedding yẹn mo fún ní five hundred thousand naira lẹ́nu èmi wò pé five hundred thousand kọ́lá fún bọ̀bọ̀ tó fẹ́ ṣe wedding yẹn mo gbà seven hundred ní mo ní kẹ́ fún un no iye tó wà nílẹ̀ náà lẹ́ni kí n that's five hundred thousand naira. Ah, ẹ ká sọ ọ́n kú ẹ jọ mẹ́ta ṣe wá kí darling ẹ káàbọ̀ kúlé wá kàárọ̀. ẹ káàbọ̀ mà. tó o ní pé báwo ló ṣe sọ ọ̀rẹ́ má wọlé o ó ṣàlẹ̀ bá ń ṣe fún àwọn èèyàn.

ẹ ṣe ẹ kú dìde ẹ kú àbẹ̀wò wa. ok wíkì allowance àbẹ̀ mo ti gbọ́ màá ní kí pa ṣe arrangement yẹ. Ah, wíkì allowance bíi báwo bébì níjẹ́ òun ló ti fọwọ́ kàn mí gbẹ̀yìn nínú ilé yìí tó ti ṣe nǹkan tí ọkọ ń ṣe fàyà. ọ̀rọ̀ at this point o rí i pé mo lálejò and òun náà ló sọ tẹ́lẹ̀ pé kí ni wúlò nẹ́ẹ̀sì ẹ̀ àti pé ṣé oúnjẹ ni pé kí n lọ pé kí n gbọ́wọ́ mi lọ́wọ́ ni kí n mú wa pé kí n gbọ́wọ́ mi mo tẹ̀ sí gbọ́wọ́ mi lọ sí tansin ah, so ọ̀rẹ́ ẹ̀kọ́ tí mò ń ṣàì láti. bébì gbàgbé owó náà kí ni là ń sọ̀rọ̀ ẹ̀ kí n jata kí n jẹ yọ ẹ́ bébì mi. Ah. Ah, ẹ dákun madam àlejò wà ń jòkó àbẹ́yìn náà rẹ̀ ẹ̀rá àlejò ẹ̀rá àlejò ń jòkó ṣé bí ọlọ́run bá ṣe tí owó bá yọ sí àpò ọkọ ẹni ọ ma yọ làákàyè lọ kúrò lórí èèyàn ni àlejò rí ẹ gbogbo àwọn ọ̀rọ̀ báyìí náà ọ̀rọ̀ inú ilé ni èwo ni ká máa pe bàbá mẹ́ni bébì bébì nígbà tí èso ọmọ tí a ṣẹ̀ṣẹ̀ bí náà àbẹ̀wò ni gbogbo ilé sùúrù ẹ jẹ́ ọ lọ ná nígbà tí àlejò bá lọ ẹ̀hẹ́ bá ní lẹ́mọ̀ ẹ jẹ́ kí àlejò lọ ná jáde ni kálejò jáde tálejò fẹ jáde a máa ṣe ń bíbá yín ni o. mo ti ẹ̀ ti gbọ́ tí n bá tún bẹ̀tẹ̀ fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn gan a jẹ́ pé gbàtọ́ rẹ̀ mi bá ti lọ ó yí ẹ. ó kú ẹwù ẹgbà gbé yẹn dídé dídé dídé dídé ah, ó yá ó yá yá wọlé ah, ó kú tẹ̀ bá dìde nǹkan máa ṣẹlẹ̀ lójú yín o. Ah. Eh, bàbá mi. yẹ pọ̀ ju bàbá mẹ́. bàbá mẹ́ o bàbá mẹ́ ẹni náà ah, bí sáyé bá mi lórí mo kú wa àlọ́ àlọ́ mo kú wa ah. o. tó ń ṣe léyìí tó ń fa mi tó ń jọ ọmọlẹ̀ báyìí. Hello? Bíi ẹ dúró síwájú mo fẹ́ bá bọ́ọ̀ tó ń pariwo sọ̀rọ̀. All right. Okay. All ẹ̀sìn tí wàá tẹ fáàsì ẹni lọ bí tẹnìkan ò lọ ìgbéraga ìnà tí ẹ pọ̀ ju bàbá mẹ́. bàbá mẹ́. young man lóde tó ń pariwo tó ń yíra ẹ mọ́lẹ̀ báyìí. ọmọ aràn mi jẹ́ màá ti jẹ ẹ̀dà chain tó ń yin lọ́dún yọ dẹ̀gbà lọ́ọ̀mì. nítorí chain ló fi ń pariwo báyìí. bàbá mi ò mọra mi ò lè lọ́lẹ̀ àdìbí bá mi lọ́dọ̀ àdìbí bá mi lé nìyà. what can I do for this one? ṣókè ó ṣàdá chain mọ̀ tó bá rí chain. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni mo ṣe é dáná. I'm gonna do something for you right now. ó mọṣẹ́ ṣé lè máa tó èyí tí wọ́n. ọlọ́run aflẹ́sì sà ọlọ́run aflẹ́sì sà máa sà. má máa pariwo wá young má máa pariwo máa yíra mọ́lẹ̀ báyìí mú àkíṣe ah, lamẹ́ríkà tèmi ti wá. ẹjẹ sà ẹjẹ sà. ayé yìí ò lọ bí ọ̀pá ìbọn. ayé yìí ò lọ bí ọ̀pá ìbọn. yeah. Fẹ̀sọ̀jayé o. ẹ̀yin kọ́nà báyìí mo rò kórè tiẹ̀ dàrú kí ló ń sọ. ẹ wo bàbá kí ló ń ṣẹlẹ̀ gangan náà sẹ́yìn lẹ́sọ̀ wọn ti wà ń bíbà yẹn àbí kí ló ṣẹlẹ̀ gangan sí ẹ̀mọ́ náà. mo mo orí ẹ̀ pé pẹ̀lú tó sọ. kí ni gbogbo ọ̀rọ̀ tó kàn àti wọn bá wa sọ bíbà yẹn. you are insulting us now what's all this rubbish. shut up. kí ló dé tẹ̀yìn wẹ̀ láìsí lólípíìkì bọ́mọ fẹ́ wẹ̀ lólípíìkì gan kì í sòrùn náà wẹ̀ èèyàn rẹ máa wọrí wèrè ọbẹ̀ tí bá wá bọ́ nínú mo rò kó lè dànù ẹ wá ọmọ ẹgbẹ́. òkèlè fi wọn lẹ where is the manager manager ni mo fẹ́ rí mẹ. ẹ jọ nítorí Ọlọ́run ẹ tẹ bá ń pe manager tẹsẹ ń pe manager yẹn gangan mo tẹ fẹ́ rí. ẹ manager kọ. ìwọ kọ kọ bàjẹ́ ká lọ́sọ̀ lọ sí ilé yẹ kúrú sá ó yẹ dàrú sá. I'm already offended. I paid for this thing. What are these people doing here? ẹ̀wọ́n tún gbọ́ tí wọ́n ti mọ̀ tí wọ́n ti ṣe wọ́n ti sọ wíṣọ. àgbéṣà máa lọ sí mọ́nìjà ẹ má gbé yẹn we are customers here now. ẹ má jẹ́ ká jà nǹkan tó ṣẹlẹ̀ ni pé bàbá bá mọ̀ lọ fún wọn ní ten ten crate kí everybody jáde. no no for what now ah, are we hungry now. we no be hungry people now which kind of rubbish you dey on. wọ́n ní ká bọ́ta kó nomi orí yóò pé ẹ má ẹ lè gbé lọ ẹ lè gbé lọ. ìwọ mánéjà ọlọ́yẹ̀ báràsì mi lójú àlájì èmi pàdájì wá sí ìwọlé dájú ìlú àlájì. kẹ́mi àwọn kan bá ti di bàbá wa mọ. ẹ kàn bù. ní kó fún wa ní nǹkan dáa fẹ́ mu. ẹ ẹ ní kọ́ bá mi pa káàkù. ẹ ẹ ní guys ẹ wẹ́tà wẹ́tà ó máa para ẹ òdì ní bíi pocket ní forty we don't do like this in America. Uh, we do it in Nigeria. ọmọ yẹn dà did I tell you I will bring Alhaji here. bí mo ṣe rí bàbá mẹ́mi o mo fọ́ pẹ́tẹ́pẹ́tẹ́ mo fọ́ yàmáyàmá àwọn eléyìí wọ́n máa ń fowó ṣeré ní lamẹ́ríkà mo fọ́ pẹ́tẹ́pẹ́tẹ́ àní mo fọ́ yàmáyàmá bàbá mẹ́ ó tún ti fowó ṣeré dé nàìjíríà mo fọ́ pẹ́ bàbá mẹ́ ti dé àná kẹrù kọ́ wọlé o a máa ná bí ẹni pé òun lòún tẹ́wọ́ èèyàn pàtàkì ní láwùjọ olówó ni láwùjọ bàbá mi Àlàní Adé Àlàní lákọ para o ó parí ogun ẹkọ kò yó Àlàní Adé òní kú kó tó kú òní jẹgun gbẹ̀yìn ẹ̀rùn Àlàní Adé o bàbá mẹ́mi bá ń tọ́jú lè ní sùnsì mi àsùnsì sùnsì ọmọge happy birthday to you ẹ̀mí àṣẹ púpọ̀. Suzy baby long life and prosperity ọmọ dá níwájú ó tún dá lẹ́yìn Suzy baby ìmúlẹ̀ tilẹ̀ jí mẹ́lìn mi mẹ́lìn baby èèyàn ti tóye tọ́lá ẹlẹ́wọ̀n yọ ẹ parapọ̀ bá ń tọ́jú olóògèlè ẹ ṣe tọ́jú olóògèlè ẹ ṣàbá ń tọ́jú olóògèlè ògèlè ah! ògèlè àfùlẹ́bà mẹ́wàá o ọlọ́run ò fẹ́ jẹ́ púpọ̀ ló bá jẹ mẹ́sàn-án onímẹ̀ ògèlè kò jẹ́ púpọ̀ náà nù bá a ṣe tọ́jú alálàní ìwọ ní fáìfà ń sísì àlàní bàbá mẹ́ ẹkùn tágìrì gbéra ẹ ní ìjà ìwọ ló gbójú lẹ́lẹ́dún wá èso gbogbo èèyàn ti bá rí wáyé ti gẹ́gẹ́ bàbá mẹ́ bí èmi Angela máa ń nù gẹ̀rẹ́ jọ owó ní kókó máa ṣàwọ̀ owó ṣe iṣẹ́ náírà máa ṣe dọ́là yìí o Angela àlọ́ ní kókó kò máa sóhun méjì táwa ṣe lọ́dọ̀ bàbá mi owó làwa kó owó iná lẹ́yìn owó owó iná bàbá mi ṣàbá ń tọ́jú lẹ́ni Suzy mi Suzy ọmọ ni ẹ́ ẹlẹ́yinjú ẹ̀ ń jẹ́ Suzy bèbí ìwọ̀nba lóbìnrin máa ń fáyìn mọ́ Suzy ó ní ẹ̀wá àwẹ̀yìn mi ó tún ní ẹ̀wá àwáyà mi ó lọ́lọ́run kẹ́mi tọ̀pọ̀ ògbọ́n yìí ọmọ gbogbo ẹ̀ bàbá mẹ́lónì Àlàní Àndé jẹ gbogbo ẹ̀ mm-hmm. ìwọ lónìí Suzy ẹ jọ Suzy bèbí ọmọ dára ó rẹwà ló fẹ́ dẹjọ́ a ló fa ipò pọ̀ ọmọ ní ẹjọ́ èèyàn ti lè di mẹ́lì mẹ́lì bébí ọmọ tó dàbí mọ́ọ̀dẹ̀ mẹ́lì èèyàn ti tòrege lẹ́wà òyetọ́lá òyetọ́lá bèbí mi ọmọ ẹlẹ́wọ̀n ṣọ ọ̀gá suzy ẹlẹ́mà lọ́mọ ẹlẹ́yìí ó yé yé ẹlẹ́mà lọ́mọ ẹlẹ́yìí ó yọ pa bàbá mẹ́mọ́ ńlọ. ṣẹ́ni owó tó bá nílé ó tún ṣiṣẹ́ ẹ̀kú o ó ti mọ̀ pé owó tá a bá ṣiṣẹ́ fún owó náà nílé parun ẹ wá ó bàbá mi ṣe rí bàbá mi mi o mo fọ́ pẹ́tẹ́pẹ́tẹ́ mo fọ́ yàmáyàmá ṣàbá ń tọ́jú Suzy ọmọ ọlọ́jọ́ bíbí mo fọ́ pẹ́tẹ́pẹ́. ìgbéraga yìí máa tiẹ̀ pọ̀ ju bàbá mẹ́rin. torí mi ò mọ àǹfààní tí a ní mọ́tò sílé tó ń gbé márúwá kiri kí ló dé tó lè gbé mọ́tò nulẹ̀ tí wọ́n máa gán márúwá kiri bí aláfiṣe àtúwì àtúfọ̀ ọ̀sàfẹ́ jáde wàṣọ tó kó síbi pálí ẹja tó bá dẹ̀ mọ̀ pé kò sí aṣọ mi tó fẹ́ wọ̀ jọ mo fi ọlọ́run bẹ̀ ẹ́ fún mi lówó kí n lọ sọ́jà kí n rún aṣọ tó dáa fún ẹ ojú ń tì mí ah, mi ò mọ̀ fà ní owó tó ní tó lè ná sáré ẹ. gbogbo ọ̀ tó sọ ló dáa ṣùgbọ́n nǹkan tí wọ́n mọ̀ ni pé èmi ni mo ní owó mi nǹkan tó bá wù mí ni mo lè fi rà by next month tó o bá stop láti máa disturb mi bóyá ọ̀kadà àbí kẹ̀kẹ́ ni màá máa wà mo lè wá kó gàrí kí n fi ránṣẹ́ ṣèbówó mi ni nǹkan tó bá wù mí lè fi ṣe. àdìsá o tó bẹ́ẹ̀ wàá lọ gun ọ̀kadà lójú ẹ̀mí ni àmọ̀kẹ́ tí mi ò tí ì kú o tó bẹ́ẹ̀ o wàá wọ mọ́tò dáadáa ni what that can happen is wà ní ìwọ kọ́ níyàwó àdìsá so tó bá wù mí kò tó bá wù mí àfọwọ́ mi ṣe. wo lọ́jọ́kọ́jọ́ ìyàwó ẹ̀ ni mò ń ṣe kò dẹ̀ sẹ́ni tó lè replace àyè mi. ee àdìsá. yẹ sọ àwọn kan bẹ̀rẹ̀ yín sàbẹ̀sọ. àwọn ò ní ẹja rẹ kíyè. ìkan kúrúbà ó pupa tẹnìkan ga ó dúdú. ǹjẹ́ níbọ̀dì lówó ní kọ́ máa bọ̀. all right sir wò pé bóyá láìkí aṣọ tí mò ń wọ̀ àlùmọ́tò tí mò ń wà. èmi ò lè refuse àmọ́ oníwọ̀ ló jẹ́ ẹ káàsán sá. ẹ káàsán sá. ẹ jọ láti bò. láti platinum police station ni. wọ́n kàrá yìí ẹjọ sá a fẹ́ invite yín sáà gan-an ni sá. kí ló ṣẹlẹ̀ ẹ̀kan dédé máa invite mi bẹ́yẹn. a fẹ́ béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ yín sá. ọ̀rẹ́ wa ẹ sọ̀rọ̀ ni. ká lọ rẹ́ yín ta lọ rẹ yín wọ́n ń wá yín lágọ̀ọ́ ọlọ́pàá láti bàbá mi ta lọ rẹ yín ẹ já lọ jàre. kò sí problem ìwà táwa ò jẹ̀yàn lówó àwa máa lọ sí police station. dear you can go with them. kò sí problem i will follow them. i come police station. ṣé ká lọ síbẹ̀. ẹ wo ọ̀gá ọlọ́pàá ṣe é mú gbọ̀n dání. no kò sí problem sir i will now to take care of that. nígbà tí ẹ ẹni tẹ bá ti kíní ẹfọ kẹfọ kókó ṣẹ dànù ni. ẹ ní bó ṣe ń wò papò bororo. ẹ̀fọ́ mi kọ̀ lọ́wọ́ kọ́kọ́ ní lẹ́sẹ̀ ní sójà lè ní. Fẹ́mi Bukky. kí ló dé ẹ wò à ń lè jọ lọ bí tá à ń lọ mú ó ti yẹ ṣorí wọ wà lọ represent mi bẹ́ẹ̀ yẹn ìwọ kò dúró sílé shine your face. ṣó ti gbọ́ mi. all right. kí ló ń ṣe jọ ṣe bí àjọ wa ń bí ìbàyìí náà ni. Ah, ṣáà lọ bí tán rẹ. mr bisa this you. ṣé fòmù ẹjọ́ yín wá síbí báyìí wọ́n ní property àwọn kan wà ní ọwọ́ yín ṣẹbẹ ni àbí bẹ́ẹ̀ kọ́. i don't know this man from madam mo kò máa ń lórí street ni. ah báwo lẹrù rẹ ṣe wá fẹ́ wà lọ́wọ́ mi. ń gbọ́. Ah, ẹ wo ẹ ń ṣe rí n tó ṣẹlẹ̀ ni wípé èmi gbé owó ńláńlá kan pamọ́ hmm? mo sì wá ń fi chain kan sínú ẹ̀ chain yẹn lòún wọ̀ tí ò bá jẹ́ pé bo ló ti wá rí chain nǹkan tí èmi ò tiẹ̀ ọ̀dà kó tiẹ̀ ọ̀dà mi tiẹ̀ wá bá a fún ti chain kó tiẹ̀ máa mú chain lọ kó bá mi gbé owó àbí. no no no no kó gbé fún mi ìwà lólówó ni. ọ̀dà kó tiẹ̀ kọ́kọ́ gbé owó fèmí náà kí n wá gbé fún ẹni tó ní. mo ní kó má gbé fún ẹ kó gbé fún mi ah, dàrẹ́. ṣèbí yóò ṣe ẹbí mo ṣàkọ́kọ́ gbé sílẹ̀ kí n tó yóò ṣàkọ́kọ́ gbé owó tèmi fún mi náà. kò lè gbọ́ kò lè fẹ́ gbé ìwà lólówó ni. ọ̀dà tó bá ti bá mi gbé kémi gbé fún ẹni tó ní. kò gbé fẹ́mi tèmi lónìí mo ní kó bá wọ̀ tiẹ̀ mọ́. Eh, dani eh. dani is it true? Ah, ah. ṣé eléyìí ní owó tó fẹ́ gbé síbì kan. mr jisa ṣe lè jẹ́ kí n wo ọrùn yín. kò sí problem kò sí problem ṣé chain tí wọ́n lè léyìí. ẹ gbọ́ chain yẹn wá fún mi. kò ní ìpò ń bọ̀ ẹ gbọ́ wá fún mi. èmi kọ́ lè léyìí officer chain wa kọ́ lè léyìí chain ń bọ̀ lọ ṣé chain wà rè. bàbá mi ayé máa dé o bàbá mi ẹ dákun ṣe rí chain tá à ń sọ yìí òun kọ́ lélẹ̀ ṣùgbọ́n ah, bàbá mi. madam ṣáwa lè máa lọ. ọlọ́run máa dọ́wọ́ ẹ bàbá mi tá à ń fún ráìsì tẹ́ tá à ń ṣe kí níbo ló ti rówó bàbá mi. gbowó olówó gbowó fọlọ́wọ́ gbowó fọlọ́wọ́ kólówó gbowó gbowó fọlọ́wọ́. Ah. you were saying all right I told you pé wọ́n kàn ní kí n lọ tó lamẹ́ríkà wọn lé mi nígbà tó yá tí wọ́n tún padà ṣìyanu wọn lówó tún dé tó o lè understand. bẹ́ẹ̀ ká máa lọ. ó dàbí pé ẹ̀sìn máa ní ìdí wọn torí pé. Ah, kò lè dá fún ẹ ọlọ́run kò dá wọn. omi àtẹ̀gbọ́n ọ̀rọ̀ fún mi lórí ọ̀rọ̀ fún mi lórí. mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ mo ní òní yìí ṣé owó ò ń ṣe problem as long as tó bá ti ṣe nǹkan tí èmi sọ fún ẹ bí kò ṣe. àbẹ́ mọ̀ gbọ́ bàbá mi yín ṣe ní mọ̀ ṣe ẹ̀yin ní kẹ́ mú gbàgbé àdéhùn ẹ̀yin ní ìmọ̀ òwò nígbà tí ọmọ ẹlẹ́ran mi ti ń jẹ bọ̀kọ̀tọ̀ tí ń jẹ àwọn big big meat tó bá tún wá bẹ̀rẹ̀ sí ní jẹ biscuit gbòòrùn tí ń jẹ àsàmì èkó mo pé nǹkan tí ọ̀dà ni ẹ̀yin ń rí. wọ́n tó wà ẹ́ sọ fún ẹ even if you want to eat elephant wà ní kàn pa ẹni fún ẹ. I can do it. I have that money. I can spend that money. O ò ní problem. Ọ̀rẹ́ mọ̀ sí owó tẹ́ẹ̀fì lè rìn ẹ̀dá kan ìbámu kù. Bí pàǹtí ti àjẹ́. Who's that? PA ni sir. Who's that? Okay. PA kí ló dé tó ń pa action mọ́ mi lára mẹ́? I'm in the middle of something. Oh, ẹ má bínú sá pé mo pa action mọ́ mi lára. Ètò tí mi ò bá ní ṣe mistake, ṣé kò ṣe ìyàwó ṣe olówó ológun ọ̀lẹ́jọ́ wà náà lẹ́yìn? why are you still asking me that question? Ẹ̀wò kí tí má bàbá jẹ́ ló jẹ́ kí n wà. Ṣé ẹ̀yin ò mọ̀ wípé kí wọ́n máa fẹ́yàwó níyàwó? Ìyàwó àwọn chief. Torí ni mo ṣe wá bá yín wípé ẹ mọ̀ sí èmi àti yín àtijọ́ wa tipẹ́tipẹ́ àǹfààní tí mo bá lè fún yín kí n ṣe ẹ̀yẹ fẹ́ àwọn ṣáà ní. mo ti rí ẹ woman tó wà ní ilé yẹn nídìí ọ mo lè ń ṣe ọ gbogbo nǹkan táwọn tọkọ ẹ ò ṣe tí ò ṣe ń lé tí ò ṣe ń ta òun ni mò ń ṣe fún so kò ní ìdìbò máa sọ fún mi pé ó ń ba kinní kan jẹ́ àti ba kinní kan jẹ́. ẹ wọ kàn ọ̀gá ṣé rí gbogbo nǹkan tẹ̀ ń ṣe ó máa ń ba business jẹ́ ni. fi bí o ṣe maintain peership ẹ kò jẹ́ kí n máa render help fáwọn tó ní ìdí ẹ̀. ok ẹ wo ẹ jẹ́ ká ṣe báyìí irú help tẹ fẹ́ ṣe fún òun èmi náà. pa ah. a máa máa ríra. ẹ wo mí ni sà. mo ti rí ẹ. Ah. pa I will be seeing you. kí ni mo ti ń bọ̀ tó ti lọ n ti ń bọ̀. ọ̀dàlẹ̀ ọlọ́gbọ́n. má bínú wa ní láti ṣọ́ọ̀tà wọn ṣùkú. níbí ni wọ́n ń gbóluwa rẹ̀ wáyé mùsọ́nálì wà ní wọn kú. ẹ mo ti dé sí gbogbo ẹ wọn bá máa put in place. ọmọ ìbéèrè náà ẹ bá mú já kúrò. ṣòro bómi ló mú yó ọ̀dàlẹ̀ ọlọ́gbọ́n o. lọ take stock gbogbo àwọn food stuff tó wà ní àti àwọn juice. pé àwọn beverage àti fruit. everything get everything tó bá wà nínú kitchen you take care for me. tèmi. ma. Mm, ó rà pé two hundred thousand ló wà nínú ṣẹ́ẹ̀kì. bí two hundred thousand naira. mo ṣe mistake kan nínú signature yìí ó ti yẹ tó bá ti dọ̀hùn rí i pé ó pè mí kí lè sọ fún ọ pé mi mo rán ẹ wá. ọ̀rẹ́ mi. ok tètè lọ. yes ma. kí ló dé. òfófó ni mo wá ṣe fún mi òfófó tó wá very very important to life mi. ó yà wá jókòó. ẹ̀jẹ̀ ṣé ah, kí nǹkan tí ń ṣe yín jìnnà ah, jòjòjò ara mi ò gbà ṣé ni mo bára mi ń bù máa sọ pé ah, èmi náà lè gbàdúrà kẹ́nìkan ṣe mí ní bùjókòó mi mi ò dẹ̀ fẹ́ kán ṣe yín bùjókòó yín nǹkan ṣe yín o. kí nìyẹn kíni ara mi ń bù máa ṣòwò nípínlẹ̀ àbíyamọ o. ìṣòwò tí ọ̀gá fi ń yan àwọn àlè wọn lẹ́nu jọ́ mẹ́ta yìí. ah kiri mi kọ́ o. àdìsá mi. ah ọ̀gá ò ní sinmi mọ́. yé. ah ifá tó ti pọ̀ jù ó ti pọ̀ jù. Ah. Ah, ẹ wá mi ìtàn ṣe tó dùn mí jù. ìyàwó chief olówó ló gbọ́n. bí mo ṣe mú àwọn méjèèjì ni olówó ló gbọ́ kan náà. mo mú wọn confam. olówó ló gbọ́ kan náà yàwó ẹ̀. Ọlọ́run mi. confam báyìí ah ìjọ tí mo rí wọn rá mi bú máa ṣú dàbí kí n ya ọ̀gá bẹ́ẹ̀ bọ̀ mi nìkan tí mo fẹ́ ṣe ọmọọṣẹ́ ni mí. Ah, ìgbà tó rí wọn kéré tó pè mí àwọn kò sọ fún kò pè mí lórí aago kò sọ fún mi kí ló dábẹ̀ rú. Ah, ọjọ́ yẹn mo fẹ́ wà ṣe lọ̀gá wá ṣẹ̀kọ̀ gbélé mi lọ́wọ́ wọ́n ti mọ̀ wípé mi ò lè máa wò yín kí nǹkan kan ṣe yín sọ pé màá fẹ́ wá sọ fún yín pé ìran mi níṣẹ́ ni ó dùn èmi náà òun ti wá wò pé lẹ́ni ọjọ́ tabaríbi níbi mo Ah! ọ̀gá ti di nǹkan àdìsá àdìsá wo lágbára ọlọ́run sẹ́kẹ́ ibùjókòó tiẹ̀ náà ní dàrú. irú ọlọ́run ò sí. ìgbà tó bá wà fi lọ́kọ̀ ibùjókòó ò ní dàrú. ẹ fara balẹ̀ ẹ̀wọ̀n ọlọ́run àbáyé yanjú ibùjókòó yìí ni ọlọ́run nílé yín. jojojo ǹjẹ́ fẹ́ ló mọ́tò. tẹ́mi bá gbé báàgì mi. yes ma. gbàdébọ̀ gbàdébọ̀ olúwa gbàdébọ̀ ẹ mélòó ni mo pè ẹ́ ó tán bí ó tán ó tán bí ó tán. yọkọlú yọkọlú kò wá tọ́ bí ìyàwó gbọ̀kàn sọ́lẹ̀ ọkọ yọké ṣé kò tán gbogbo mo lè gòkè mo lè sọ gbogbo fúnpọ gbogbo fúru kẹkẹkẹkẹ tẹ ń ṣe ṣé kò wá tán báyìí. nígbà yẹn tá à ń sọ gbàtẹ́pẹ́ ni wọ́n á rún nígbà tẹ́pẹ́ àmọ̀kọ́ tá à ń sọ ni no look at us we won now èho yù èho olówó ló gbọ́n mo lọ gbọ́n náà wà báyìí. olúwa ló gbọ́n kì í ṣolówó. ẹ ti mọ̀ bẹ́ẹ̀ tí ẹ ti dáa. kó máa jẹ́ pé táìmù tó yí ẹ sí yìí ó ti léètì ó ti fi tiẹ̀ kó bá mi ó ti fi tiẹ̀ kó bá mi gan-an ní irú ìgbé ayé tá à ń gbé báyìí sìn. káìpẹ́ ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mò ń kì í nílọ tí mò ń pa bí òwe fún yín kò sẹ́nibọ̀dì tó sọ tẹ́ gbọ́ gbogbo ẹ̀yin nìkan lẹ́mọ̀ tán nígbà tó lówó ìlọ́wọ́ tó wó ìwà lọ́wọ́ ẹ̀ tó yẹ kó fi ṣàánú àwọn èèyàn ó kọ́ ó ṣàánú anybody kò anybody tó lè sọ̀rọ̀ fún ẹgbà ìwọ nìkan ló mọ nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ bá wa bẹ pé kò help òun wà lé wọn dànù bẹ́lẹ̀ bá wa bẹ òfin mara òfin mẹ́bí òfin mọ anybody. ibi tó jẹ́ kí ndc wọn dẹni tó ń gbá bọ́ tó ń gbé láìlọ́ tó lọ ń tọrọ gàrí ní family house. kò wá síbi táwa bá help yẹn dé báyìí wọn ní ẹ̀rọ tí ọjọ́ ta wá lé yín ni ṣèbẹ́ rántí nǹkan tọkọ yín ṣe wọ́n wá fi títí ẹ wọ́n fi ń bú èmi táìmù kó mo dẹ̀ ń bẹ sọ́ngbà yẹn. mo ń ké ìwọ ọmọkùnrin gbogbo tó bá mi dé. àgbẹ̀kẹ́ adúró tọkọ nígbà tó burú adúró tini ní ọjọ́ ìṣòro tó bá jẹ́ pé bí gbogbo obìnrin ṣe rí ló ṣe rí ayé ìbá dùn ìbá ní gbọ́gbọ́nú ọwọ́ epo lọ́pọ̀lọpọ̀ ń bani lá òun ní bani láwọ́ ẹ̀jẹ̀ àgbékẹ́ mo regret life mi I am not a good man at all nígbà tí owó yìí wà mo believe pé tó o bá pa tí o bá kú kò sí láyé mi ò ṣàánú fẹ́bí mi ò ṣàánú fara mi ò ṣàánú fọ̀rẹ́ ah I am mad. seriously. ó ní chance barista kan orin kan Síkírù Àyìndé barista kan ló ń fọrùn kẹ ó ní àlejò olówó tó bá yà á bàrà sọ́dọ̀ ẹ kò mọ̀ tó fowó ṣe o kó tó tẹ́ pàmò ṣe kò lè rẹ́rìn ní ní gbẹ̀yìn ẹkún ni mo ń sọ nígbẹ̀yìn look at me. mo lówó mo lọ́rọ̀ from a whole building mo wá padà sí bus quarter bus quarter yẹn nìkan wá kọ́ mo wá padà sí bẹ́ẹ̀dì ẹlẹ́gbẹ́ kan sẹ̀ńpátákó sẹ̀ńpáànù look at me tí ọlọ́run bá lè fún mi ní another chance ọlọ́run tó bá lè padà jẹ́ kí n tún mú mi ò ní gbàgbé ìyàwó mi mi ò dẹ̀ ní ṣaláì má ṣòro fáwọn èèyàn ọjọ́ tí ṣẹ́gun wá sọ́dọ̀ mi tí mò ń pè ní ṣẹ́gun ọdẹ́gbà mi mò ń fi ṣe èyẹ ni mo bìlí pé bówó wà lọ́wọ́ mi mi lè ní problem. ilé ni ò sí mọ́ yìí o owó ni ò sí mọ́ yìí o kódà kò sí àlàáfíà. look at me today. a ó máa ṣe ọ. wọ́n tó kọ́ sí ẹdún mi lọ́rọ̀ ẹni wé nísìnyí ṣé ṣé kò wá léètì fún wa bàbá rẹ gbà ọjọ́ ló dúró fún nǹkan rọ́ i promise you tí ọlọ́run bá lè fún mi ní second chance mi ò ní gbàgbé ẹ láéláé ìbò mi ní gbàgbé mi dẹ̀ ní gbàgbé yàn torí ọlọ́run torí ọlọ́run orí kan ló máa ṣe fún mi sìn ṣé mo lè rí kankan fi sẹ́nu. náà mo jáde sí wàá lé. ẹ bá wá ṣùgbọ́n ní koro sí jọ́jú lọ́wọ́. mi lásán báyé bá ń yẹ ni ká máa ṣọ́ra bígbà bá ń yẹ ni ká máa ṣọ́ra ìgbà kan lọ ìgbà kan bọ̀ ṣàlàyé alágẹmọ tó yọ́kẹ́lẹ́ eh, ikú pa ọmọ ẹgbẹ́ rẹ̀ bọ́ọ̀dẹ̀ ọwọ́jú ni àbúrò rí burúkú ayé fẹ́ bàjẹ́ ni ìwọ aṣẹ́wó aṣẹ́wó olórí burúkú olè olè gbọ́kọ́gbọ́kọ́ ìwọ fẹ́fẹ́ mi du ọkọ wọ́n ní padà sí olówó sítálíkà ni ò dáa ṣọ́nà wa ti wá o àwọn ọmọ alówó sí ni bẹ́ẹ̀ gbẹ́lẹ́ sọ gbẹ́lẹ́ òkè sọ́jà rẹ mo kọ́ báyìí ni ayé ẹ̀fẹ́ rún ni ó yá ẹ jẹ́ ọmọ wẹ̀rẹ̀ ẹnu wẹ̀rẹ̀ ẹnu wẹ̀rẹ̀ ẹnu wẹ̀rẹ̀ àbí wẹ́ẹ̀ ni kò ní já ẹ olórí bóyá. olóyè yẹ. ẹnuwe kò ní já ẹ olóṣù. olóyè bóyá ká bóyá ká ká wèrè. olórí burúkú ó ti tó ó ti tó ó ti tó ó ti tó ó ti tó ẹ kò lórí burúkú lẹ ó bẹ fún ẹ ní last one ni nígbà tó bá mi tó bá tún try tó bá tún try tó mi tó bẹ gbọkọ mi má bá tiẹ̀ jẹ́ ni ẹni bẹ fọ lábàtà tó ayọ̀ fẹ́ lò bó ló mú yó ọ̀dàlẹ̀ ọlọ́pàá o àpọ̀jù ló máa pọ̀ lọ́gbọ̀n ọ̀dàlẹ̀. ọ̀dọ̀ ló kù àdá bàbá olówó. bàbá olówó kò wá látàárọ̀ àmà rẹ̀ ń tẹran kó lọ gbowó ah, owó wà important sí mi gan-an. Ah. ṣé wà mo ti sọ fún ẹ pé kó má wọ̀ọ́rì tó bá dé ń sìn gbowó lórí ìtàn àfún ẹ sọ ò ní problem pẹ̀lú mi ó ti ń sún èmi ó dẹ̀ níbi tí mò ń lọ táìmù ń lọ. Ah. ṣé wàá máa take it easy wọ́n ní kó jẹun olóò jẹun I've told you money is not my problem tó bá jọ̀rọ̀ owó kò sí problem hmm. tó bá dé ẹsẹ̀ yàn get what you need. trust you no who is that. èmi sà. jẹ́ kí n ṣílẹ̀kùn fún ọ̀pọ̀ yìí. o ti dé mo sọ pé kó máa mú wá ìwọ̀ wá ń wọ́rì ń wọ́rì ló bá náà nìyí báwo ni. báyìí sà. mo sọ fún ẹ ó ti kó lọ́kọ́ dé yìí. àyè sà ó dàbí problem wà sà mo lọ di atm nísìnyí mi ò rú gbà lára kọ̀kọ́ mo tún gbọ́ kadà mo tún lọ bí atm márùn-ún but the same thing ló ń sọ insufficient fund. o gẹ́ẹ̀tì kóòdù yẹn ni insufficient balance ní àkáǹtì tèmi. àmọ́ ah, gẹ́ẹ̀tì sàmì ò ṣe máa lọ́ bá yín gbowó fifty fifty náà mo lò. ẹ fifty fifty. bẹ́ẹ̀ ni even ọ̀rẹ́ mi gan ló tí mo rí lọ́nà ló tún fọ̀kadà gbé mi kan mo ti exhaust owó ọwọ́ mi ọ̀rẹ́ mi ló tún fọ̀kadà gbé mi wá padà sótẹ̀ báyìí. in that case let me pay bank let me talk to the account officer. Okay, bóyá tẹ bá ti rẹ sàyẹn lè pè mí padà. all right all a mistake somewhere. Uh, hello hello account officer báwo ni. mo dá tó nù bàríkà kan fà. mo ní wọ́n sọ pé Eh, insufficient balance ni mo ní account kí ló ṣẹlẹ̀. Eh, kí ni eh, ẹ sọ pé ẹ ní kí transfer owó sí àkáǹtì ìmẹ́sà. báwo ló yẹ ṣe yẹn without my consent. mo ah, ẹ̀ka mo rò bẹ́ẹ̀ ni ẹran wá ní sa ọ̀rẹ́ kò ń lọ wá gbá wá gbá two million gbá gbá three million. mo lọ pé ah, bàbá tí wọ́n bá yẹn náà pé with your consent ní sa. Okay, what can we do? Because I'm in need of cash where I am right now. Uh, you, you, uh, I think you, you know about him because uh, we go to him account which he, which he close account Oh, close account to me? Okay, okay, okay. I, I will talk to you. I will talk to you. Uh, all right, sir. All right, sir. Jẹ́ kí n pọ̀ mọ́ ẹ̀. Báwo ló ẹwọ ẹ má fẹ́ nìkankan mọ́ ọmọ wèrè lẹ ń pè káàkiri alẹ́ fẹ́ máa gbé mọ́ra ọ̀bọ olówó ogbó. ṣé wàá ní màá nì. ó rò pé ẹ̀yà òye tí máa gba yín mú gbòòrò olówó tí yín ni máa rírí tó já kan lẹ ní àwọn olówó tèmi mọ̀ méjì mẹ́ta ló máa ń ní ẹ wá ń pariwo ẹdí látàmẹ bóyá gan wọ́n dé kó tọnu rí tó pariwo bàbá mẹ́ bàbá mẹ́. ṣé gbọ́ intonation mi ni I came from America ẹ̀rí nǹkan tí máa fojú yín rí ẹjẹ́ mú yín gbòòrò. please get out. àwọn abákọ̀rọ̀ ti ẹ èèyàn ti ẹ wá ní ní ọkọ bàbá mẹ́ ooo bàbá mẹ́ ẹni lọ bí tẹ́nìkan ò lọ rí ìgbéraga yìí máa ti ju bàbá mẹ́. Amira ṣé nọ́mbà yìí ti lọ. owó nọ́mbà babes yìí ò lọ kò connect. but this is serious o kí ló lè máa ṣẹlẹ̀ gangan. mo ti pè pa nọ́mbà ò connect. ẹyin babes ṣé pé ìpínṣẹ́ yìí ti flop ṣá. ẹ máa negative mọ́ náà flop bíi ti báwo. this one is not about being negative. It's not about that. I'm not that now. But kí ló lè ṣẹlẹ̀? Yeah. Let me get the door. Hold on. Kí can lè show wọn yìí? I'm just precious than one. Oyè. Ah, adúpẹ́. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe láìmẹ̀? A ti pì ẹ́ pa. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí Talk to me. Also. Hmm. Okay. Ah! kí ló ṣe é now. babe. kí ló ṣẹlẹ̀ number ò connect wetin happen. talk na what happened sọ̀rọ̀. ó dẹ̀ sọ̀rọ̀ now ah. i am done. kò wá tán bí kò yẹ wá sí mọ́ kò wá tán bí ìgbẹ̀yìn lọ́wọ́ ló kù ọ̀dà bàbá olówó. lè gbà àwa kì í ṣe lúzà o. ṣìkìṣìkì máa mi owó dé ṣìkìṣìkì máa mi aládé ó lè gbẹ ó lè gbẹ àwa kì í ṣe lúzà o. That's what we have to do so. That's oh, Yeah, yeah. I'm you, baby. Pop it up say, I love you. Hey, okay? My body, my body, now your own, no, baby. Hey. 30 billion for the account, yo. Hey. Oh, yeah. Oh, Nadu ṣàkàrà òwe. Nadu Nadu Nadu ṣàkàrà for me òwe. Èló bọ̀ ọmọ jẹ́ kí ṣàtìlówó. Ó lè jẹ́ kọ́ máa ń máa rìn kí ṣàtìlówó. Ẹ ṣàṣẹ, wọ́n ṣàṣẹ, wọ́n ṣàṣẹ lórí ìbọ̀jú. Àwọn tèmi ṣàṣẹ o. Yẹ́n tó bàbá mi lówó. Wá ṣe rẹ̀. You are going to pay the tithe. Ó yẹ sọ. Olè ló bọ̀ ọmọ jẹ́ kí ṣáàtì lówó. Ó yẹ ọjọ́ ṣìkìṣìkì mami owóde ṣìkìṣìkì mami aládé ó lè gbé ó lè gbà àwa kì í ṣe lúzà o. ṣìkìṣìkì mami owóde ṣìkìṣìkì mami aládé ó lè gbé ó lè gbà àwa kì í ṣe lúzà o. bí wọ́n ṣe rówó tó ń na yàfùyàfù tó ń kóbìnrin kiri ṣé o pé mi jọ̀wọ́ ni tèmi bá jọ̀wọ́ tèmi náà náwó káàkiri ṣé mo lè rí bí mo ṣe rí yìí sí wọ́n ṣe náwó kiri mi tọ́jú owó tèmi mo fi invest tó ti yí ẹ. òfò ẹ̀dẹ̀ nǹkan mọ́lẹ̀ òfò ẹ̀dẹ̀ nǹkan mọ́lẹ̀ mo ṣàmì owó rẹ̀ jẹ́ kí n padà wá sílé mọ́ so jẹ́ kí n máa jayé mi mú un ṣe ń jẹ ní kọ́nà yìí. wọ́n ní bí èyí ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ló mú babaláwo tó ń dífá ọ̀rọ̀ rú wá ṣòṣì kiri wẹ́ ọkọ mi náà ló ṣì jẹ́ mi ò rí tiẹ̀ sí. driver. yes ma'am ṣìbò lówó ló gbọ́n bàbá mi ṣìbò lówó ló gbọ́n bàbá mi. bàbá mi. ẹni lọ bí tẹnìkan ò lọ rí ìgbéraga iná tí ẹ pọ̀ ju bàbá mi. ee bàbá mi ooo bàbá mi ẹni lọ bí tẹnìkan ò lọ rí ìgbéraga iná tí ẹ pọ̀ ju bàbá mi. báyé bá ń yẹ ni ká máa ṣọ́ra bígbà bá ń yẹ ni ká máa ṣọ́ra ìgbà kan lọ ìgbà kan bọ̀ ṣàlàyé alágẹmọ tó yọ́kẹ́lẹ́ ikú ń pa á bèlè tàṣe ọpọlọ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀.